gbọ́gà ló ń ṣẹ́gun gbọ́gà èmi ò fẹ́ o. ọmọ búburú dá ẹ̀fì ìtọ́rọ èmi ò fẹ́. àwígbà àìsàn àgbà èmi ò fẹ́ o. ọmọ má pa mi tó bá yá àdánwò. bí yìí bàbá yìí pàwọ́ pàwọ́ bí yìí pàwọ́. Hmm. abójú mi ń tàn mí jẹ. mímí wà á tálẹ̀ léyìí kí ló ṣẹlẹ̀ ká ló wù. Ah, ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni. ìwádìí introduce ẹ̀ sí wa ó dẹ̀ wá ṣe bẹ́ẹ̀. ẹ̀ ń tó mímọ̀ náà nìyí sí ire ọ̀rẹ́ mi rè é sì ń yè ọ̀rẹ́ yẹn bá fi ìṣàlàyé. ọ̀gá ẹlẹ́yẹ káwọn máa lọ jàre àwọn ohun jàre. káwọn máa lọ abá alábẹ́ nítorí páàní mọ́tò káwọn máa lọ àbí ẹ kò sí wèrè. Azizat kò ní sínú mọ́tò jẹ́ ká sọ̀rọ̀. ọmọ inú ọ̀gá ló ṣe gbogbo ọ̀gá èmi ò fẹ́ o ọmọ búburú dá ẹ̀fì ìtọ́rọ èmi ní òfẹ́. lè ti sáré wá dà báyìí. Ah, ṣé fún wọn náà kó láìpù jẹ ayé mi ti wà òkè àgbò. wọ́n ti lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan yẹn náà àwọn ọ̀rẹ́ àwọn tó kó sẹ́yìn wọ́n ń fa gbó wọ́n ń fa sìgá wọ́n ń ṣe oríṣiríṣi what's all that. àṣọra ti eléyìí tó bá ti mú máa jẹ́ kó reason wá reason gan-an ní irú bó ṣe ń drive yìí sí tó bá mú eléyìí wá reason wá drive normal oh get táwọn ọmọ mi gan bá yọ sí ẹ̀ǹgbòrò tó bá ti rí lọ́wọ́ máa wọ̀ pé màmá. látòrí Ọlọ́run kí ni gangan tó fẹ́ reason what exactly is it tó ń wá kiri tí o rí. oh get okay now jẹun fún ẹ lẹ́sàmpù kó lè mọ̀ pé life mi wà òkè ṣé tẹ́yìn ọkọ̀ bá halẹ̀ mọ́ ẹ̀ ń sìn yín ṣé gbogbo akọ́lọ̀ jọ máa jẹ bọ̀lọ̀ kalẹ̀ ni oh get wákọ̀ pè mí ni pé ah o wèrè kan wà ń bíbá yìí o èmi á dẹ̀ ṣe kí ni màá dẹ̀ pa àwọn ọmọ tó rí yẹn ṣé àwọn ọmọ tó rí yẹn báyìí wà yẹn wà láì ọ̀rẹ́ má yẹ kí n parọ́ fún ẹ wọ́n lè pààyàn twenty lójúmọ́. Eh? àwọn tó lè pààyàn twenty ni wọ́n wá ń bá rìn tó wá sọ pé gidi ni wọ́n Azizat tí wọ́n bá ń ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe tó ń bá wọn rú àwọn èèyàn báyìí rìn báwo ló ṣe fẹ́ rí èèyàn settle down pẹ̀lú ọkùnrin wo ló fẹ́ settle down pẹ̀lú ẹ ọkùnrin gidi wo tó ń bi nílé ire wo ló fẹ́ settle down pẹ̀lú ẹ. ah ṣé òun fọ ni ṣó ń wá ìrìn ìrìn fi ó dẹ̀ mọ mí nà MC Olúọmọ gan toast nínú ìgbà fún mi mm-hmm. Koko Zaria gan ló lórí wọlé ẹ̀yìn ìtọ́jú àwọn ọkùnrin gidi ń wọlé gidi èmi lèmi ò gbà fún un. azizati oh, azizati èmi á máa kúkú bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀. ṣèmi báwo ni. gbogbo nǹkan tó ń ṣe yìí this is not the best this is not the best. àlàyé kọ́ máa ṣòkò ọ̀rọ̀ mi ò kò ta létí ẹ̀ àbí. ó ta ó ta. ọ̀rọ̀ rírọ ọ̀rọ̀ mi rùn sí ẹ létí. ó gbowó ń bá nǹkan wà òkè. ọ̀rẹ́ mi já sọ̀rọ̀ mi nà gbà ó ló dé. ọmọ inú ọ̀gá ló ṣe kó pa ọ̀gá èmi ò fẹ́ o. ọmọ búburú ta lè fi tọrọ èmi ò fẹ́. àwígbà sàn gbà èmi ò fẹ́ o ọmọ má pa mí tó bá yá àdánwò má para rẹ̀ yìí. àkókò bí o sọ ṣe ara dáradára. àti lọ àti dé ẹni orí yọ odílé. ṣé o ní kọ́ra. mo rí kọ́ra mọ́mì hmm? nàìjíríà hmm. wọ́n ti ti bọ́dà hmm. nǹkan tí wọ́n ṣé ẹ rí ẹja tààrà ni wọ́n ta sọ. So ó di two five lẹ́sẹ̀ owó tẹ̀ kó fún mi ó ní ohun tó kà. ẹ ṣe bá ń tèmi náà kó fún ẹ lọ sọ́jà ṣe bí owó ìpele méjì méjì náà ló dé fún bàbá mi èmi náà mo fọ̀tí ọgbọ́n láti ìwọ́n lè rẹ̀. rúdà ẹ mo ti ra sẹ̀mù mo ra gàrí mo rí olùbọ̀ mo rẹ kùsì sílẹ̀ ra gbogbo ẹ̀ dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ mo ti gbé e wálé. ọmọ ẹ̀dá ni ẹ̀dá. mọ̀mí mo fẹ́ rí i fún ọ̀rọ̀ kan ni ẹ ṣeun tó le ṣe rí bí ọba ń bọ́yàn lé ayé tó jẹ́ aláàánú èèyàn ni kò dìbẹ́ lọ́hùn kú fún ẹ ní kú fún wa báyìí o àárín pẹ́ o ṣe rí ikú ọmọ lọ́nà pa ìtalẹ̀ ikú ọmọ kò pa yín mọ̀ mí kí dèé kí dèé bí n bá dáná báyìí tí n bá ṣàgbogbo lé ẹ̀rín jẹun bí n bá kò tí ì pè kábí ronú breakfast o àti búrẹ́dì ẹ ẹ̀ ní mú tí bá ti wá pògì pé mọ́mí ẹ kàn gbélé kẹ́fì sára o kí dáná tọ̀hún ẹ̀ tún ní mò ń náà dànù wọ́n á rí i pé ọ̀rọ̀ àti àtìsá òun lè rò mọ́mí kì í dé. ibi òkú àbí ṣe bí inú tẹ́lẹ̀ bá pa ń lè yàn fún oúnjẹ bọ́ láti lè bá pa mí ṣé kí wọ́n fagídí máa jẹun mọ́mí ìrònú wà ebi ń pa yín ṣebí àbá ronú ilé ayé yìí àti jẹun ó máa nira fún àti jẹun kò nira fún yín ṣé rí èmi tí mo jẹ́ kúkú ní ilé yìí mò ń jẹun ẹ̀dá máa ń jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ṣùgbọ́n tọ́lá tèmi ẹ̀mẹ́rin wà mo tún jẹun òru <laughs> mọ́mí ẹ máa jẹun. torí oúnjẹ wọn bá mi jẹ tèmi mọ́tì. kí n máa jẹ tèmi mọ́tì. àtọ̀dọ̀ hmm, ló máa jẹ mọ́tì it can't possible like that ẹ lè ṣeé ṣe n kò lè lè jẹ ṣe é gbọ́mọ mi ẹ̀yin lè máa jẹ tọ̀dọ̀ tí ń ṣe rí bí mo ṣe ń lọ ẹ̀jẹ̀ máa bàbá yín rúṣẹ̀ bàbá yìí tó máa fẹ́lẹ́ bí etí ẹ̀ máa jẹun bíbí. ọmọ ìlú ọ̀gá ló ń ṣe gbogbo ọ̀gá èmi ò fẹ́ o ọmọ búburú dálé fi tọrọ èmi ò fẹ́. fẹ́ o. bẹ́ẹ̀ kó ló wá bá wa. mo wọ ọkẹ mo ti wá yín wá sílé gan mi ò bá yín ni. ẹ̀rọ bá ṣèlè wọn wò sáré wá rí bọ́ọ̀sì fún ọmọ ó mọ̀ bọ́ sún ọ̀rẹ́ mi ẹ̀nà òun ni mo wá rẹ̀. ẹ wo bí mo ṣe rí Azeezat tí mo pàdé ẹ mi ò like situation tí mo rí rárá rárá I'm not happy about it àwọn ìwà tó ń wù pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó ń bá rìn yẹn kò speak well rárá rárá lọ́mọ tó ń bí nílé eré he doesn't speak well. ẹ wo èmi tiẹ̀ ní àìdíyà kan èmi ń wò pé ká gbé lọ recreation center. Eh, well that's a very good idea but uh, kó lè máa wò àwọn náà ṣàdúrà ṣàdúrà alájà náà fàdúrà sí i mean báwo mo ṣàdúrà we're just hoping that things are gonna get better with her. we have to do something a lè máa wò báyìí o by the time tó bá máa fi lo bíi one year or ó pẹ́ ju two years ńbẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ burúkú tó ń bá rìn yìí ó máa kọ́kọ́ gbàgbé wọn nù ó tiẹ̀ máa lose contact. Well, you're very correct, sir. You're very correct. Um, okay, you know what? Uh, we can share mini madam take decision. Mama máa to um, discuss it a lot larger. So whatever I just says eventually, I'll put a call through to you then àwọn next step máa fi kúrò rẹ̀. ẹ tètè sọ fún mọ́mí ká lè mọ nǹkan tá a máa ṣe whatever tá a bá fẹ́ ṣe ká tètè ṣe fast fast kó tó di pé time lọ jù. bẹ́ẹ̀ ẹ ṣe gan-an. well why should you appreciate me wọ́n kọ́ ni kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù náà àmì lóòótọ́ náà nǹkan tó bá dé bójú ó dé bá mú náà ni well you're you're a friend thank you so much. Ah, kí la wà fúnra wa fún ẹ̀wọ̀n pọ̀ ọ̀rẹ́ mi lazizat mo dẹ̀ nífẹ̀ẹ́ gan. ẹ ṣe I'll get back to you. Yeah. all right sir all right sir má tún máa pè yín. No, sir. Ah, Azizat ni ọ̀rẹ́ ló pè mí sẹ́yìn ló sọ pé òun náà wà comfortable pẹ̀lú gbọ̀ngàn wá sí. President Tinubu, and I think he's getting out of hand. Um, so also I'm suggesting Kebiaki and Velocity Rehabilitation Center. We have to overlook few years, maybe change of environment, change of friends, and all. Omar, Jackie, things go back to how it should be. It's mm. a very nice idea. Mm. It's good. tó bá jẹ́ pé yẹn ni ẹ kí dé bàlájà sọ̀rọ̀ náà kẹ wá wọ̀rọ̀ tó ṣe kẹ gbé lọ síbẹ̀ náà one more time mo ní o ti gbàgbé ní mi sọ fún ẹ ní o can believe that ìjọ tí mo wá sílé ẹ last time tí mo wá sílé ẹ àṣìṣà ṣe bẹbẹ honestly mo bá gate man ẹ sọ̀rọ̀ lọ́wọ́ àṣìṣà dẹ̀ pé kò báyìí látẹ̀yìn hmm. ọlọ́run ló ní kí n wọ̀nyí ó fẹ́ fọ́ mi lórí straight away. kí ló ń ṣe kí ló ń ṣe àṣìṣà ṣé o fẹ́ sọ pé òun mọ ẹ ni. I wonder but uh, I was like kí ló ṣẹlẹ̀ bíyà spirit kan ló wọnú ẹ ni o àbí nǹkan ọkàn ló ṣe tó fi calm down ó ní òun kàn wọ pé eh, torí pé mo jí ọ̀rẹ́ ẹ̀ gan-an Um, anyways, um, I'm on script, I'm not taking really. Well, I know I'm going to shame me just about this so here the drawing board. um, now I can. I'll, I'll buzz you. Let's go, let's go. Oh, is real and be happy for your life. Ọ̀pọ̀lọpọ̀ máa lẹ́kùn jáyé. Àzìzẹ́ àzìzẹ́. Ilé wa tó ti wáyé káàkiri wo kọ́ńpáàdì kan pé ibà ilé wa. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀ ẹ́ sì àbúrò. Ṣé ẹ rí ọ̀rọ̀ girama rẹ mo fẹ́ sọ fún yín? Ṣé mọ́ mi ló pè ní girama ṣe wọ́n kẹ́? Ẹ ṣe bá ṣẹ́rí ní abúlé tiwa, ọ̀dọ́ bá ti dàgbà lọ́ máa pè ní girama. Okay, address one Alaja. Kí address one? Alaja. Alaja. Sorry, objection my lord. Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ Alaja? Tí bá gbóúnjẹ fún ọ báyìí, wọn ò ní jẹ́. Tí bá gbé mi fún ọ, agbára mu díẹ̀ nú ẹ̀. Tí bá gbé tí fún ọ báyìí, agbára sípò díẹ̀ nínú ẹ̀. Kọ́ wá sí gbogbo ẹ̀tọ́ ráúráú oníyàn á dùn títí ló máa sípò dànù nú ẹ̀. Wọ́n rò pé ọ̀rọ̀ Alaja yìí ó ní agbára ìgbà mi báyìí. Mo máa jí. Tìtìlù Alaja máa káàkiri inú ilé wọn ò ní sùn wọn ò ní wúra ohun tó ṣẹlẹ̀ ìwé tó dágbára ni o kí ọ̀ma sùn ilé ayé yìí ogun burúkú ni o ayé kò ní fi jà wá o wọn àpè lé mi tí mo fẹ́ dáná kíkọ̀ wá ogun ọrùn kíkọ̀ dúrọ̀pù ẹ̀ hmm? àti bẹ́ẹ̀ bí kí eh, ọkọ̀ dúrọ̀pù rẹ́kọ̀dù àwọn hip hop a ní mo drop music hmm. nílé ni kíkọ̀ dúrọ̀pù ẹ̀ sínú oúnjẹ alájà kọjẹ kọlẹ́ àìsù dáadáa tẹ̀pẹ̀ ṣe wá lè dà. Are you okay welcome, sir. I did not even care nítorí bó ṣe wà òkè. ṣé orí orí gbẹ́ni oògùn orí fífọ́ ni well yes I am glad that o ti ẹ̀ lo orí ẹ̀ this time around but you were thinking in the right direction o notice àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé but hey nígbà tí eh, mọ́mí ọ̀sùn tí o ní pé kò fẹ́ lọ fi oògùn sínú tí wọn tó bá bá bi tí ò dá lára wọn kọ́ kọ́lọ́mọ́tò kan lóògùn. Eh, kéèyàn sunkún má jù. àṣẹ. no no it's not the best thing even tí o bá fọ̀rọ̀ yìí lọ mi you shouldn't do that behind behind me or eh, behind anyone. na ma recommend oògùn oorun fún yàn èèyàn ẹ ló lò but tó bá ti recommend ẹ fún you can't force anyone to do that. nípa tìyẹn náà ṣàmúlò appreciate my kò tẹ notice náà but then we'll do something about it. Yeah, you are welcome sir. mo mọ̀ pé ọ̀rọ̀ àti àṣìṣà nínú kọ́pàdì lẹ́tí wo kọ́pàdì kó máa mi lò gbòlògbò bí omi tọrọ sínú lálọ́bàbì tó ń thank you hmm. uh, ọ̀rẹ́ ti dọ̀rọ̀ ara nínú lòdì kò ti understand pé gbogbo problem tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fún wa ló jẹ́ kí everything kó wà bó ṣe wà kò dán ṣe mọ́mì nìkan ló affect affect èmi náà ó affect everybody and i'm glad that you uh, you take good cognizance of that so it's okay ọlọ́run àbára tó náà kí ni mo sọ fún ọ pẹ̀lú um, kí ni tó máa wọ̀ sọ̀rọ̀. ṣé eléyìí. Uh, ah ìlẹ̀kẹ̀ àbàláyé ni ìlẹ̀kẹ̀ fá. ìlẹ̀kẹ̀ fá fi sọ ọmọ nìkan ló lè sọ yẹn o so ìwọ náà gbọ́dọ̀ join our prayers hmm? ọmọ fẹ́ kí àṣìṣe àwọn ọ̀rọ̀ àìsàn. alájà yàzà kílọ̀ọ̀fù omi ni yàá mú ni ayé gbogbo ìsìnkú lọ́ọ́ rò pọ̀ mọ́ra wọn bẹ̀. Asizat. Amen. Asizat. Asizat kí ló dé tó ń ṣe báyìí? Kí ló tó ń ṣàyè ẹ̀ báyìí? Ìwọ dídì ọmọ Mùsùlùmí. Asizat tí wọ́n dídì ọmọ Mùsùlùmí. Tá a pa súná lọ́jọ́ pẹ́ tó ẹ bá wọn àǹfààní alá ló jókòó ọmọ alájí ọmọ alájà. Asizat ṣé wọ́n yé ìgbà tó ti lọ sí àjì? tó lọ sọ kó má ṣe tá ẹ kí ló dé tó tútù tó jẹ́ ká ṣe tá kó máa lé òkú padà fún ẹ mo kò ṣe ní wo láti orí ẹ títí dé àtẹ̀lẹsẹ̀ wo múra ẹ. ìyá ìsà kí ló ṣe ìyẹ ìmúra mi báyìí ṣé èmi ò wá òkè èmi tí mo lọ kí òun mọ ìṣúná ṣí gan-an wọn sọ pé bákan ni múra mi ṣe wọ́n tún kó mi jẹ àwọn tèmi kan tún sà nígboro pé àzízá àwọn ayá ara ajá mo tún rò pé ó yà á tú àlè. mo dẹ́rù àìsàn mo ṣe lọ sí mọ́ṣáláṣí rẹ̀. agbára ọlọ́run. àìsàn kí ló ní tó fẹ́ káwọn kí ló tó fẹ́ káwọn àwọn àwọn káfíìrì tó fẹ́ kó máa sọ̀rọ̀ sọ́nà wa tá à ń sìn. wọ́n kò ṣe ló múra lọ sí mọ́ṣáláṣí kí ló tó bá mi nílé ẹ̀padà àbọ̀ látọ̀ wá sílé. àti ti fẹ́ bẹ̀rẹ̀ àti fẹ́ bẹ̀rẹ̀ àwọn wàásù yìí tẹ́ pé kí ní sìn. adigunbo tó ṣe yẹn sísá mi ò fẹ́ ọtí àti sìgá kíkí kí mò ń rí gbà nú ẹ̀ bọ̀ kí mò ń rí gbà nú ẹ̀. ẹ jẹ́ gbélé mi ni mo mọ́ látẹ̀lẹ̀ lọ ẹjọ́ ni mo last shirt náà. mi mú mọ́ sìgá òun lélẹ̀ ẹ̀rọ ẹ̀. anybody máa fọ ọkàn ní tèmi tó wà ní báyìí èmi ti change látẹ̀yìn lọ màmú ò bí n ṣe báyìí kí ni kan tí mo tún fẹ́ ṣe owó òun fẹ́ ta lórí ọ̀rọ̀ wọn ìgbà. You think you can make somebody like me Usman, kí ló dé tí lóbi ìdí ẹ̀kọ́ lọ́wọ́? Ó lóun pariwo ẹ̀ pé ó bí kọ́ọ̀lù. Kí ló ṣẹlẹ̀? Usman What's wrong with you kí ló ṣe ẹlẹ́jọ́ mẹ́ta yìí náà ọ̀rẹ́ ìyẹn máa bá ìsọ̀rọ̀ ò ní ò ní response ọ̀rẹ́ wà kàn dákẹ́ wà kàn wà kàn máa feel so tell me kí ló ń ṣe gangan. ṣé gbogbo nǹkan tó wà lẹ́yìn ṣé kò tó rò sọ̀rọ̀ Azeezat ṣé kò tó rò àmì ọmọdé kò rí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ all of a sudden a sudden change ọ̀kan ní pé bí agbókò tó ti ń ṣe láti lẹ̀ tẹ́lẹ̀ ní ma ní kó kí fún ẹ ọmọ oníjàgídíjàgàn yẹn láti lẹ o but just all of a sudden there's just this rapid change and man ó ti cause a whole lot nínú ilé at the moment òun á ní pé kí n máa rò ṣéyàn tó rò ni. I understand mo understand ẹ lọ síbẹ̀síbẹ̀ ìrònú ò kájọ náà tí o bá ṣe báyìí tálájà ń ṣe báyìí ta ló fẹ́ encourage alájà hmm? láti wá way out for ṣe sáà ẹ̀yin méjì kan máa jókòó sójú kan náà máa kárí bọ́ nínú ẹni wọ́n ló máa ṣe bí ọkùnrin ọkùnrin ní ìnáwó ní ti wake up wàá pa gbogbo ìlú ni wàá pamọ́ra wàá ṣe bí ọkùnrin wọ́n ló máa encourage alájà kò yé ń sìn so ẹ dẹ̀ wá o ọ̀nà tẹ́ fi máa tọ́jú àṣeyíṣà tí àdúrà lẹ́ máa gbà náà come on wake up. <sighs> anyway báwo lọ̀rọ̀ àwọn gáàsì ìta làfẹ́ lọ rí ọ̀fà. When you're ready, I'm ready. Okay. I'd rather advance the only thing I can think of right now. I'm trying the only thing. How long I take by three hours? I'm the only one? Kí ló ṣẹlẹ̀? Every day, every day, every day, ṣẹ́fẹ́ pa wá nílé mi. àbíká àwọn ọ̀rẹ́ ìlú yìí ó ṣí èrè ní ìṣẹ̀lẹ̀ ìgbọ̀n ó ṣí àwọn ẹ̀rí wà ó ṣí èrè ní. ọmọ tó bá tó tọ́lá nílé ìgbọ̀n ọmọ rẹ̀ ṣe bẹ̀rẹ̀ lórí burúkú kan báyìí ṣé ọba kí n kú ni kí n kú ni ìyá ẹ̀ kí n kú ni bàbá lábàá ọba ọba pọnọpọnọpọnọpọnọpọ ìyá ẹ̀ wá tí bá ti kéde nílá yé mi tó bá ti ń dá mi dúró máa pa ẹ̀ kọ́lẹ́ náà bí mi máa tẹ̀lé wọn jẹ́ ìròyìn àwọn èyí tó ń ṣe ìròyìn àwọn èyí ìjọba sọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n gbà láti ẹ̀sìn ìkọ̀kọ̀ fún yín ni. ẹ̀sìn ìlú wọ̀ ó ṣe é èmi jẹ́ bẹ́ẹ̀ ni èmi jẹ́ bẹ́ẹ̀ ni. àṣà kí ló dé báyìí kí ọmọ olówó ṣe fún ẹ kí ló dé tó ní ọmọ ìlànà nínú rẹ. èyí ni ìlú kọ́ lọ fún mi lọ́wọ́ kọ́ lọ fún mi lọ́wọ́ ṣà ìṣe iṣẹ́ náà máa kọ́ lọ ṣe pé yẹwọ́n yẹwọ́n mo kọ́ lè gbé kí n dìgbà jù rìyá ẹ̀ ní ó ń ṣí èrè rẹ̀ dàrú jí ọtí kan báyìí dúró kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ náà asá kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ náà ẹ́ tó jẹ́ pé ìwọ lánàá wọlé níbi ẹ̀kún apọ̀kọ̀jẹ ni what exactly is your problem kí ló ní tó ń ṣe báyìí ṣé o fẹ́ gbẹ̀mí lẹ́nu mi ṣé o fẹ́ pa mí ni asá ṣe o fẹ́ pa mí ni. ìyá ẹ̀sán mi lẹ́nu máa ń ṣe ọ̀nà ẹ̀sìn mi lẹ́nu máa ń ṣe àtọ̀ ẹ́ bá ṣe é ti máa yẹ wọn lọ pé pé apá kan ní tá a òun ṣe é ní ti sí ẹ̀ lọ́dọ̀ pé pé usman gan tó bá ṣe yẹmu yàmá gan ẹ̀yin náà lè wà nípa bí apá usman right or ṣe anything èmi ò lẹ́ẹ̀kẹ́ o àwọn tèmi gbọ́ gan tó ju gbogbo ẹ̀dùnbọ̀ tó ń lé gan ni bá máa ṣe yẹmu yàmá màá ti kú ìyàwó jìnnà màá ti kú bàbá bàbá wọn ní gbogbo ọ̀rọ̀ yàmá yàmá rẹ̀ mi lẹ́ẹ̀kẹ́ o yẹ sà mi lẹ́ẹ̀kẹ́ o mi lẹ́ẹ̀kẹ́ o yẹ sà mi lẹ́ẹ̀kẹ́ o ah màá kú ẹ̀yẹ́ o. idiot. Salut. every time tó bá ti wọlé wọn á filẹ̀kùn sílẹ̀ ní ṣíṣí nǹkan tí mo ń try láti explain fún wọn nìyẹn tọ́dẹ̀ sọ dáríwó. peter yìí ṣé bí wọn náà rí pọ ọmọ líle ní àṣìṣà gbogbo ilẹ̀ dẹ̀ ń kún mi lọ́wọ́ nílé láti máa gbàdúrà fún ẹ wọn náà wọ ìpínpọ̀ ti ṣe wáyé ó kọ́ ló ń wo ìwà tó ń yẹ o ṣẹ́tàn ló yà ló ló yà sí sálò mo dẹ̀ mọ̀ pọ́nà aṣàánú mi ó máa gbàdúrà mi lórí ọ̀rọ̀ ẹ̀ wá tí wọ́n ra yọ̀ǹda nígbà tó o sọ fún wípé ó yẹ kó palẹ̀kùn lé tó jẹ́ pàdé ìdílé wa pàdé fúnra rẹ̀ tó bá délé pàdé ẹ filẹ̀kùnlẹ̀ àbí. ọmọ má pa mi tó bá ẹ̀yà àìdánwò má para. ẹ ti gbọ́ nílẹ̀ fún mi lọ́wọ́ lórí àdúrà tó yọ. ẹ̀fẹ́ lè dúró. mọ́mọ́. ìwà rere lẹ́sìn ènìyàn. bí wọ́n máa ń mú tí àmupara tí máa ṣe wọ́n gan ọ̀pọ̀ wọn o. wá ẹ́ pèmí wá ń fi má wọlé ìmọ̀kan tó ń sọ lèmi gbọ́. èmi ò bá yín wì èmi bá ń bá mi ní ń ṣàròyé tèmi ni mi ò bá yín wì o. kí ló máa kú eléyìí ò náìsì rárá. ẹ ẹ náìsì o tó bá jẹ ìyẹn ni ẹ ẹ náìsì púpọ̀ jù. ṣẹ́ńgbọ́n alájà wọn wà supreme wọn wà confam wọn wà endorsement wọn wà nafdac àti ẹ̀gbọ́n yín àwọn náà ń ṣe ìdíje púpọ̀ ju ẹni tẹ̀. èmi ò tọ́ ọ̀ bóyá alájà lọ́ bí ilé ọgbà yín tán fi bí mi ṣé pẹ̀lú ẹ̀gbọ̀ngàn tún náà jù mí lọ. ẹlẹ́gbọ́n náà sì ní ewé ìwé tó ń bá rò mí kí wọ́n máa jẹ́ lé lánàá yàn. ó ti yé mi ó dẹ̀ wá lọ ń rò bẹ́ẹ̀ ni ò bá ti já mi sí i kọ́kọ́ gbé léyìí mu náà ó yẹ. gbà gbà ṣé kò ṣàbúrò. gbà àbúrò wọ́n wò confam mi confam mi ó ti yẹ. ọmọ má pa mi tó bá ẹ̀yà àdánwò má pa ah! mi. wọ́n lé ní ìyá jẹ́ kí n tún fún ẹ pépà mo máa wọ rí táwọn bá mi ta ló bá ṣe ń kà báyìí máa fún ẹ. ibo ìlàdí àtìkú ẹ ní bàbá yìí ẹ fún mi èmi fún ẹ lélẹ́yìn ni ìwọ ló ní mi náà mo lè máa ná ètò tó lọ́rùn rò pé bóyá pé kíni ah! lẹ́yìn náà ẹ ti dàgùn. Ah! ẹ ti náírà máa ní kódà <laughs> <laughs> ẹ ti dé fídíò ẹ ti Ọlámídé báwo ni màá ṣe ayé ẹ gbélé fẹ àgbélé náà ti jásí dá ọ jásí jásí pẹ̀lú ààrẹ báwo ni ṣayí ẹ lọ. láti ọ̀rọ̀ náà ti sọ yíwẹ́ yìí káyọ̀ máa jẹ lé o hmm. káyọ̀ máa jẹ lé o hmm. káyọ̀ máa jẹ lé o máa ti ìnáwó yìí o owó ìṣàkóso fún ẹ èmi náà mọ̀ kó má yà kọjá sí jẹ yín wọlé ọtí ilé mi máa mú àmọ́ wẹ̀ màá tọ́jú ẹ̀ dọ́là sẹ́yìn bá ti wá pátá ìbẹ̀rẹ̀ lọ́wọ́ mi lọ láti rí sí mo mọ̀ pé nǹkan bá mi lè lérí wọ́n ṣe mí lójú kọ́ ikọ́ yìí lójú mo kéde. mo jẹ́ irun ẹ ṣe jẹ́ ká organize special prayer fún wọn. Um, ọ̀tọ̀ ni náà. Eh, bó tẹ̀sílẹ̀ jẹ́ pé èmi àti àtijọ́ ṣe individual prayers wa náà tẹ̀lé fún àti support I think this tajud idea would make a lot of sense tabajọ organize tajud fún èmi kan ti ní bá kọ̀ọ̀kan ìmọ̀ ní láti bá àwọn àwọn àgbààgbà afa àkóso níbi káwọn náà tún fún wa ní special prayer ìyẹn tá a máa ṣe towards owó tó ṣẹlẹ̀ yìí náà well anyways eh, oní àpò àkìnpọ̀ yìí eh, àdéhùn ní àpèjìbò lákùn olúwa ní pé kí àkípè mi gbogbo ìpàdé jẹ wá òun náà lè kéde ní àkókò tá a bá yẹn tí ó jẹ wá ṣòro ọ̀pọ̀lọpọ̀ náà ń dáhùn. ọmọ mẹ́fà mi tó bá ẹ̀yà àdánwò má para rẹ̀ yìí. happy for your life. ẹ̀rù kẹ̀ àwọn ọmọ náà gbéná ojú ẹkùn tó ṣàwò lábẹ́tẹ̀ tèmi wà lẹ́ẹ̀mọkùn alára tán ọlọ́ọ̀sì sí wà á rí mi wọ́n ti yáwó ẹ̀rẹ̀ bá ṣe wà ẹ̀ wà lẹ́ẹ̀mọdé tán mo bá ṣàlàyé fún wọn wọ́n máa mọ̀ ọ̀gbẹ́ni sílẹ̀kùn ẹni sùúrù ẹ̀rẹ̀ jáde kí n ṣe kí ni ṣáàbẹ̀ ìbọn bá fẹ́ ṣe bọ̀rọ̀ kan ẹ̀kọ́ jàmínà ti pápá parójú mi ni ẹ ti wo Yorùbá fíìmù kẹ́ <laughs> aṣọ ti pọ̀ lára yín bí ògògó tẹ́lá ń gbọ́ tó lórí ìkọ́kọ́ yẹn kọ́ tí ìbá da gbogbo ọjà bólẹ̀ máa fi yẹn do gbogbo. bá aṣọ jáwèrè ni tó ṣí eré ni mo ní kó ṣí lẹ́kọ̀ọ́ àwọn tèmi pè mí gbòòrò wọn ní gbòòrò ti dàrú mo fẹ́ lọ tún bẹ́ẹ̀ ṣe. tí gbòòrò bá wá dàrú wẹ̀ yìí yẹn sọ fún wọn kàn pé panápaná kàn án kàn án kàn án. ọ̀gbẹ́ni ṣó ń ṣeré ni. àmì ah, òṣèré ọmọ sílẹ̀. mo ní òṣì a ní kò lè ṣí. ó lè ṣí ok má wọ ọ jẹ́ ọkọ sáńpù ẹ̀ akẹ́pàá gba eléyìí ó lè yọ fún jáde ẹ o lè yọ fún àti àmì wọn. kò lè yọ fún kò lè yọ fún. àwọn tó ní òní jèrè ẹ màá gbé màá gbé làjà bí wọ́n yẹn lélẹ́yìn ní kí ló jí yẹ wọ́n lọ ń dàrú ìlú wọ́n lọ ń dàrú wọ́n lọ ń ṣe mọ́ lórí burúkú wá súnmọ́ mi ó yá súnmọ́ mi má mi fẹ́ tí bá ní kí ọkọ ìjáde máa ń jẹ ẹgbẹ́ tó bá wà tẹ̀mí gbòòrò ayé wa bàjẹ́ ni. yé yé yé ẹ jẹ máa lọ ah, ah, ah. àwọn dẹ́gbẹ̀ yìí dàwọ̀ yìí àwọn dẹ́gbẹ̀ yìí dàwọ̀ yìí egún ni kẹ̀mí tó lọ egún ni kẹ̀mí tó lọ ìwọ lọ ẹ má mà jẹ́ kí n múra ọmọ yìí lọ ọmọ wẹ̀yìn ọmọ tẹ̀mí bá má mi kẹ́ ẹ bí kẹ́ ẹ bá sọ̀rọ̀ kí wọ́n di tẹ́lọ́lẹ̀ ọ̀tẹ̀ lásìṣọ̀ kélédè aṣọ lọ kí ṣọ̀bọ̀ o.

and that's exactly what you have done to yourself now. I said, so what is your problem? Get a problem, people will know ìwọ tó bí lèrè tó bí lè mùsùlùmí gidi you find yourself among àwọn ritual àwọn nuisance lẹ́gbẹ̀ẹ́ títì yẹn ọkọ tó yẹ pọ̀ mọ́ nílé ọlọ́run yẹn wà máa wà máa lọ káàkiri wà máa fagbó ṣe pàrágà ṣe bí ọkùnrin láàrin àwọn ọkùnrin ta ni wọ́n gbọ́ pé wọ́n wọ́n pa gbàdó fẹ́ ṣe wọ́n fẹ́ jà tó gba ọmọ ilé ilé bàbá ìbàbọ you won't do that you find out you àárín ìwọ̀n ọlọ́pàá lọ́dún máa ṣe gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n náà wọ́n ti wọ́n náà pa ìjà lọ́wọ́ ìmájì pé àlájà wà rẹ̀ ọmọ ayé ro ilẹ̀ how do you want her to feel ṣé fẹ́ pààyà yẹn ni kí ni problem kankan náà oh ok olùbọ́ ṣe ń jà lọ́jọ́ yẹn tọ́fíìk ògùn ẹ̀ tí ò ń ṣe pé apá ẹ̀ ló bá tó yẹ pé àyè àbí ojú ẹ̀ ló bá ṣé kọ́tà sọ ìlànà máa sọ. ẹlẹ́gbọ̀n ẹ ṣe sùúrù náà ṣe bí wọ́n kọ́ ṣàmì lápá lásán ni ṣé tẹ bá pẹ́ nǹkan wà ń bẹ́ gan-an gbàdàgbọ́ mú nǹkan mọ́lẹ̀ tàbí wọ́n mú nǹkan tira wọn ẹmọ ẹ̀wọ̀n tẹ́mi gan ti gún dání tí mo gún tó pé kiri àwọn kan ṣàmì lápára sọ́ọ̀lì náà. tí o bá ṣe ọlọ́kọ̀ tó ṣe ẹ̀yìn mo lè fọ́ nǹkan mọ́ ẹ what's wrong with you now. wo. Ade, are you kidding? How you so dey lie with a shite ọlọ́jì? Alcohol nínú ilé tiwa. Ṣé ibi tí wọ́n pè lọ́rọ̀ lélẹ̀? Are you okay? Ẹlẹ́gbọ̀n ṣá nìyà. ọkọ̀ gbọ́ ọkọ̀ gbọ́ kí wọ́n ti ṣá ọkọ̀ ní kọ́sán yóò yọjú sí right get out of this place now. ẹ gbọ́ ọ̀rẹ́ mi kan ṣá ni mo wá wù. àti get out of this place now. ọmọ ìyá mi á lè fẹ́ mi lọ rí èmi ẹ̀ bá a bọ̀. bẹ̀bẹ̀ kọ́ àwọn ọmọ ọmọ yìí sọ̀dọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ yà lè yìí. láàbọ̀ a máa múra wa o ilé ọ̀rọ̀ nǹkan tó lọ ṣẹlẹ̀ láwọn kékeré ìlú ọkọ̀ lọ́n pélé lọ́rọ̀ sọ. Ṣíọ́lá, what is wrong with you? Máa wúro ilé yìí. Máa wúro àwọn nuisance tí wọ́n bá rìn. Wọ́n mo ti di ilé lọ́rọ̀ wọ́n wọ́n nuisance tó ń bá rìn. Ṣé o gbọ́kàn tó sọ? Olóòkùn fẹ́ aṣáré wọ̀ rẹ̀ wọ́n tán ṣá. pé wọ́n bá géèmù lánàá. Right? Múra sí. Múra sí. Sorry, by the time it get worse than this, you're gonna see nobody. And this is the very last time I would step into this kind of case. Commercial, má ṣe ẹ lọ ṣùgbọ́n. Aisha, ṣe máa gbọ́. Ṣé ẹ̀rí a wà, ṣẹ́gun kíríkírí ìkó tó ṣẹlẹ̀ and be happy for your life. ọ̀pọ̀ mọ̀ lọ́mọ lẹ́kùn jáyé ẹ̀sìnlẹ̀ ẹ̀sìnlẹ̀. tíwárì ọ̀gá wa ìjọba kò gba gidi. ọmọ oró kí ló ṣẹlẹ̀ gan o kò dára dúró síbẹ̀ kò dílé wa látàrọ̀ kí ló ṣẹlẹ̀ gan. ọ̀gbẹ́ni bọ́lẹ̀ ń bẹ̀jọ ala iṣẹ́ ọmọ ẹni mo lé lọ máa fọ ọmọ ẹni mo lọ yá ọmọ ẹni tí ń tọ́jú wa mọ́lẹ̀ jù mo lè fẹ́ ká bọ̀ sí ẹ̀ kí akáká ètè bójú ìyá jẹ. wá àjọ nítorí ọlẹ́ máa fọ ara balẹ̀ kí ló ṣe ẹ̀ Ah, wọ̀ lójú kó máa tẹ̀ má máa tẹ̀rẹ̀ wọ́n ìdìmọ̀ láéláé kí ló ń ṣe á máa ṣí bẹ́ẹ̀ mọ̀ má máa faṣọ irú ẹ̀ ṣòro mọ́ ọmọ yìí ò ní nǹkan tó fẹ́ wọ́ọ̀kì wájú tiwa wà láì tó bá wọ one máa wọ́ two two tó bá wọ́ three wà máa sọ́dún twenty three mọ́ lọ́wọ́ tó bá wọ́ five wà máa sọ́dún twenty five mọ́ lọ́wọ́ àbújá rẹ̀ kí ló wọ́ọ̀kì tí ó ra sáà. ẹ̀ ń bọ̀ àpò tí gò ìfẹ́ ká ṣe ìṣirò. Ah, aláyé ah, aláyé bọ́ọ̀lù ẹ̀mẹ́ ó fi jẹ́yẹ jojú adẹ̀fẹ́ kó mọ̀ pé alágbọ́n náà wà ń bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ tí máa ń ṣe kínní ẹ̀ ti pẹ́ eléyìí ń ṣàkọ́kọ́ ìkìlẹ̀ ń ṣèkejì ó ti mọ lára ó ti mọ pé tóun bá ṣe òun máa lọ eléyìí kò lè mú jẹ o kò lè wẹ́ẹ̀k. kí ló ń ṣe àgbàwò nìyẹn má máa ṣe báyìí ṣé wọn pé tó jáwé wá pé síbẹ̀ ló ń pè láyé pé bàtà tí mọ́lá bá ló ń pè ń ká jìkú ọmọ ìyá mi máa wọlé fọkànrá nígbà mi ẹ̀yin náà ti bá jẹ ẹ lọ́lọ́. láàrin ìjọba kò bá níbi ọ̀gá wa wà á bẹ̀rẹ̀ ṣáà fún ọba rẹ̀ ẹjọ́ ogun yanyan ẹ̀yàn wọn ló kọ́ lé ń bò lọ́yà ìṣàkóso jẹ́ lọ́yà ọjọ́ ẹ̀rí ọjọ́ ẹ̀rí ọjà wa ìwọ wọ̀. àfùjẹ ìjọ kí ló fẹ́ sọ ọmọ ìṣẹ́ náwó ẹ inú mi tiẹ̀ dùn inú ilé yìí pé ọlọ́run sọ lé ìdílé aláyọ̀ in fact ní tẹ mọ̀ báyìí tí àyíká fáìn tẹ̀yẹ bọ̀ ọlọ́run ti sọ pé gbogbo nǹkan tó bá ti ṣe fún wa ká máa dúpẹ́ either in fact ah, bá ní alihamdulilayi alihamdulilayi alihamdulilayi eh, gbogbo nǹkan tó ń don't worry. But now talking about your beauty generally, um, when I recording over at some, so mo ti bẹ order fún àwọn um, special hijabs come to marry you, love. You know, and um, different attires. From my check could the beam, you know, more Muslim gidi. So if that was shaking about real, I was in like gidi, you know. <laughs> and uh, there's something I haven't told you, you know. Okay. I'll was just whatever I get you, she's getting a double. So, everything are double double. <laughs> Eh, Ṣẹ́rí, o lè mi fẹ́, ẹ má bínú pé mo jẹ́ kùkùnú ilé, ẹ kàn fún mi ní ọ̀dà kan ṣe, lọ́kẹ́yà Snapchat àti selfish. <laughs> Yóò gba alákọ̀ọ́ra jẹ́. Ẹ lọ dáná wá. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, báwo ni nǹkan? Ah, wo, èmi náà wà o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ó tọ́jọ́ mẹ́ta mo wá ní pé kí n gbúrò ẹ̀ how is life Azizat ṣé kò yẹ kó ti yọ ìjáàb dànù ṣá. Ah. Eh. Hey, Azizat tí n bá ti fẹ́ pè ẹ́ kí n máa fi àlájà sí i. Alaja Azizat. Hmm, this is interesting. Ah, mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Azizat, ṣé ìwọ náà ló ń sọ̀rọ̀ Hey, I am so happy oh. Ah, o ṣé ọ̀rẹ́ mi. Ojú ò ní tiẹ̀. Àwọn nǹkan báyìí ni mo fẹ́ máa gbọ́ lẹ́nu yìí. Kò sí wàhálà, kò sí wàhálà. Mama expect kọ́lẹ̀ all right darling Good nice day yeah bye. ẹ̀ẹ́ <laughs> ògbọ́n eh, Azizat ó ní pé ká máa fi alájà pé òun. olúwa máa ṣeun àbú ṣèwárí bí ọlọ́run ṣe lù ẹ́ fún gẹ́ọ̀ yìí ẹ eh, tí kì bá ṣe bẹ́ẹ̀ bó ṣe máa ń darí ẹ̀ pẹ̀lú wàjàgídíjàgan tó ń káàkiri nìyẹn o. mo ti mọ fẹ́ fẹ́ sọ fún mi pé fẹ́ kó jẹ́ pé gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú báyìí kó mọ ẹ kó máa rí mo pé mo lè ní time láti máa lọ sọ́dọ̀ ẹ̀ kó dẹ̀ máa bá mi pè lóòrèkóòrè nítorí tó bá tún lọ change sí àbí àpò pẹ́ kó tó rí kó yẹ ajẹ́ má tún lọ padà sídìí ah, ah. èébì ẹ o. ó yẹ kó mọ̀ pé mi lè filẹ̀ náà. mi ò ní fi sílẹ̀ náà. Ah, eh? I am so happy for her. ọ̀rẹ́ mi ó rí ẹ bó ṣe rí báyìí hey in fact you look so decent and beautiful ìjáàbí yẹn gan wá fit ẹ ṣorí pé ó bẹ́tà báyìí. ọlá pé mo kàn fẹ́ sìn gan ni mo kàn ṣe lo kékeré tó bá yẹ pé mo fẹ́ jáde lọ síta ni eléyìí ti máa lò ó máa bọ̀ torí pé mo kàn fẹ́ sìn dé géètì mo ṣe lo kékeré. are you serious? so lọ́ngàn yẹn ló máa ń lò jáde that is nice ìyẹn gangan mo fẹ́ máa gbọ́ náà o orí pé ó bẹ́tà báyìí. kò sí ọ̀rẹ́ mi ṣe ń tó kò tó máa à kí Ah! Okay. Okay. Azizat, kí ló ṣẹlẹ̀? Ṣé kò sí? Kò sí. Ah, kí ló wá dé tó pariwo bẹ́yẹn? O ti dẹ́rù bà mí. Báwo ni? Báwo ni? Yẹ́yẹ́ mi ẹ mọ àwọn ọmọ ìgboro kẹ́ ti wà lórí géètì o kọ́ńpìlẹ̀ tí pípò. àwọn wo nìyẹn. àwọn ọmọ ẹ ló bọ ọbọ wèrè ló bá dé àwọn ọmọ ẹgbẹ́ akọ̀yà ak forty seven. ṣé lábọ̀ nìyẹn. lábọ̀ owó mi pípọ̀ jù lákọ. ṣé kò ń ṣe àwọn ọmọ kan báyìí tó ń bá rìn gbà yẹn ló ń jẹ́ láǹbọ̀. àárí wàhálà ló kọ́ fi jú ẹ̀ ní tíì wàhálà máa ṣẹlẹ̀ nì lẹ́yìn ní mi níṣẹ́ ẹ̀ mọ́ táyé máa fi parẹ́ mi níṣẹ́ ẹ̀ mọ́ lọ́gbọ̀ wọ́n fi pè ní àwọn ọmọ bọ́sọ̀lẹ́kọ̀ rẹ̀ pẹ̀lú kan tíjú ẹ pé ọmọ ìwọ wà lórí drone àtọmọ mọ́mì nísìnyí jẹ́ kí kọ́kọ́ lọ kọ̀ọ̀yà fún ọ nọ́mbẹ̀ yẹn níbo ló ń lọ. àwọn ọmọ ọkọ rẹ ní fi wà láwọn àgbà irú iṣẹ́ ẹ̀ mọ́ lọ wà mí fàlàjà lè lè. kí ni màá rí ẹ màá rí ẹ wà lọ́jọ́ ní iṣẹ́ lẹ́yìn ní iṣẹ́ ìjọ mi mọ̀ jẹ́ lọ lẹ́yìn náà. àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ ẹ fi ọ̀rọ̀ afẹ́fà sílẹ̀ ṣé nǹkan tí wọ́n lọ sí yẹn wọn ò ní bọ́ kí ni ṣé ìyàrá máa gbé lọ sójú ogun tó bá ń gbọ́ olú ogun mọ̀ ẹ́ ọ̀rọ̀ ọjà pàrọ̀mọ́ ojú You think you can make somebody àwọn tí ìṣẹ̀lẹ̀ kẹ́ ẹ̀ bú gbogbo bẹ́ẹ̀ ni wọ́n bá mi mi ṣe ń bẹ́gì ni wọ́n kẹ́ ń bẹ́gì ni wọ́n kàn ń ṣe tìrì kọ́kọ́ kàn mí ṣe tìrì kọ́kọ́ kàn mí ṣe tìrì kọ́kọ́ kí la máa ṣe báyìí. ó tojú sí mi kíni kí ká máa tẹ̀lé wọn lọ tẹ̀sán ni. tẹ̀sán báwo ẹ ṣe jẹ́ ká kọ́ àlájà. ká kọ́ àlájà ah, òótọ́ wà nílò ọ̀rọ̀ tó sọ. lórí àwọn ìgbà kan mi lọ kọ́ mi bọ̀ wọ́n ní jésù bí a tó dé gbolúgọ̀bẹ́ làmí ké sí. Ah! Ah! chai pé ṣé mo ń dúpẹ́ lọ́wọ́ ọmọ yìí lọ lọ sí dandan náà bá mi ń pè mí. ẹnu. sàlámà lẹ́kù àlékún sàlámà ọmọdúnláwà bẹ̀rẹ̀ káàtì. alájẹ̀mí fọ́nufọ́mi ni káwọn àjọlé. kí ló dé wàhálà ti ṣẹlẹ̀ o gòmé ti ṣẹlẹ̀ àwọn tẹ̀sọ̀fọ́ ọgbọ́wọ́ kọ̀mí pọ̀dì pàà kọ̀mí wọ́n sínú kọ́fọ́dẹ̀sì wọlé bí wọ́n ti á kọ̀ fún bọ̀ dẹ́sù mọ́ lọ́wọ́ wọ́n ká bọ̀ fún wọn lẹ́sẹ̀ wọ́n ti gbé wọn lọ tẹ́yà. wọ́n wá mú Usman wọ́n wá mú ọmọ mi ibẹ̀ ni wọ́n á ná mú lọ. police station alágbèrè olólùmí gbé wọn lọ. ó dáa máa tán gbà sí i. kí ló máa ṣe báyìí station kẹ usman kò ń kọjá ìyá rẹ. àbádẹ́ kò yẹn sí kọ́tọ̀kọ́tọ́ ló máa sọ ah, kí ló lè ṣẹlẹ̀. mi ò tí mọ̀. ilé ká padà sílé náà. ẹ mo fẹ́ jọ tó ń gbà já padà sílé jẹ́ ká padà. ohun tábà bẹ̀rẹ̀ tí ó ń pa ó dàbí oyún inú egungun ẹ̀ẹ́dẹ̀gbẹ̀jẹ̀ sínú ètò tó funfun síta. You alatila abatiware You think you can make somebody like me And be happy for your life Amiga. díẹ̀ títì. Ada Adidas. Ada Adidas. Ada Adidas. Ada Adidas. Hey. I said did Anda And then that. Anda then that. Anda then that. And then that. Anda. Anda that. And then Anda Aziza! Aziza! sí wáyé ibi tó wà ní sórí ẹ̀ pé sá if you know what is good for you you get up here now o ti lè lọ sí station. kí ló ṣẹlẹ̀ gangan náà station bíi ti bá wò. òun sọ pé mi ò sẹ́nu máa wò lókè yìí o kò gbogbo ẹ̀ ṣe ń rúkọ sí òfin ìwé owó fún ọmọ mùsùlùmí òfin ìwé ṣe ń rúkọ sí òun máa máa rẹ̀ ṣe lọ pé tìǹbù station ṣe máa náà. wá bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀ gan-an station wò. màá lù ẹ bàjẹ́ o tó bá dé kí n bí lọ màá lù ẹ bàjẹ́ máa ń fi sọ́kẹ́ wọn kan tó mú yìí o.

àìsàn àti sáà àdìbò lẹ́rọ bọ̀dá ọ̀sán bọ̀dá ọ̀sán. alájà pé jọ mo fẹ́ ànábì mọ́ wọn bẹ̀rẹ̀ eh, nǹkan tó ti bàjẹ́ ah, kò sí ẹni tí kò sùn náà lè gan ọwọ́ ẹ̀yin lẹ̀ ní ìròjú o wọn ò ní gbọ́ ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà lè ní o alágbára ọlọ́run kan tó ṣẹlẹ̀ ikú dẹ̀ ní ṣẹlẹ̀ à ní rírú ẹ̀ mọ̀ lágbára ọlọ́run ẹ̀yin ni mo máa bẹ̀ o torí ẹ̀ ló jẹ́ kí n ní kẹ́ máa bọ̀ lẹ́kù lè mí báyìí gbogbo àwọn alásàlá tún yín tó ń wá tó ń wá tó ń wá yẹn mi ìfẹ́ kó máa bá yín lórí ìròyìn ẹ dákun tó lọ lọ́hùn-ún wọn dẹ̀ ní kọ́ ọ̀yà lẹ́yìn léjìká o ẹ̀jọ̀ máa. Usman Usman shetan dẹ wo soso ọdún àṣìṣà ẹni ẹgbẹ ìkàwé ẹgbẹ. ṣé rí gbogbo ilé ìtẹ́ ẹ̀ sọ yìí ẹ̀yìn wò náà ẹ̀ kò ń tọ́nú tábàtì ẹ̀ ní àṣìṣà ní àṣìṣà nílò fún Usman wọn náà náà ni àmúwọn náà náà ni gbogbo ẹ̀ dákùn torí ànágbó àwọn ọmọ ọlọ́run bá tó mo ṣe bí kí wọn náà lọ ṣọlá ìlú ìta nílé mi kò sí kò sí ètò ìgbàgbọ́ náà. ṣé ara ẹ ti balẹ̀ nísìnyí ẹ ojú ẹ ti wálẹ̀ nísìnyí o ti pa ẹ̀gbọ́n ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ o ti pa the one and only brother tó ní o ti padà nù ó pa Usman ó dẹ̀ mọ̀ pé òní níwájú òní lẹ́yìn ó ti pa. ẹ̀gbọ́n mo lè pa ẹ̀gbọ́n mo lè pa ọ̀rẹ́ ẹ̀mí kọ́ wà nílé ó wà lórí lẹ́bù. lẹ́bù iná ni pọ́blẹ́mù lẹ́bù iná ni wàhálà ó nìkan. mo lè dé báyìí lọ́kàn ni àti sáré ọ̀ station ọ̀ station ọ̀ wẹ́ẹ́dẹ́sẹ̀ wẹ́ẹ́dẹ́sẹ̀ mọ́ra mi ò lè lọ station station báwo wẹ́rẹ́ ọtí family family family èmi náà rò pé àtẹ̀gbọ́ o ìṣe nọ́mbà kíkọ yí ẹ rí kì í sá kúrò lọ́wọ́ ẹ̀ bí ṣe ní pé kì í yẹ rí mi báyìí kì í jáwọ́ mi gbà lára báyìí ó kò lọ forí sọ́kì ẹ̀ ẹ̀ sọ́kì báyìí ẹ̀gbọ́n kò lọ lọ sí wọn ni. ló bá tán ló bá pa àbí ṣáà ti balẹ̀ ń sìn ara ti balẹ̀ ìwọ ọmọ yìí jọ́ sórí ọlọ́run kí ló fẹ́ kí n bí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣe bọ́rọ̀ tí mo ń sọ iná ni mi ṣàdẹ̀ ní la orí ẹ̀ kí kọ́rọ̀ sínú ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ó ní máa fi sọ̀rọ̀ fẹ́ tó dẹ̀ máa gbọ́ what else do you want what else do you want kí ni mi ò tí ì ṣe fún ẹ sacrifice wo ni mi ò tí ì make fún ẹ as a friend tell me and you know everything still all change ẹ o pa ẹ̀gbọ́n ẹ dànù jọ etí mélòó ló fẹ́ kó bá wa gbọ́ kó pa ẹ̀gbọ́n ẹ aziza báwo la ṣe fẹ́ sọ ah jesus mo jẹ́ kí n sọ fún ẹ. Let me tell you, I don't ever want to have anything to do with you. Tí ah. o bá ti change Azizat, mi ò fẹ́ rí any ní me. Me mi every tiẹ̀ fẹ́ rí ẹ, mi me fẹ́ every pé orúkọ mi, at all. Ah. I don't want to ever see you o, mi ò fẹ́ rí ẹ sójú rárá mi. Ah. Ilé ìyẹ̀wò ni ẹ ná, ó eh, fi ọwọ́ ara ẹ, ó fi go. ẹ̀gbọ́n ẹ̀, etí mélòó ló ń bẹ I am done with you. Bí be bí wá èyí lè kún àtẹ̀mọ́ra o èyí ni mo rí kí lágbára ọlọ́run bẹ́ẹ̀ ni rírì ọ̀rọ̀ ìdààmú wàhálà òní tó sin mọ́ lágbára ìpẹ̀lẹ̀ alájà èmi ní àmọ̀ràn kékeré kan fún yín nìyẹn mo rò wípé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo rò pé yẹ kẹ́ jáde sí i sólà ẹ lè mọ nǹkan tó ń yìí torí èmi ń wo ọ̀rọ̀ ibè wípé kò kí ṣojú lásán alájà àbí kí lẹ fi o. mo ń gbàdúrà àmọ́ mo gbàgbọ́ gẹ́gẹ́ bí mo sì ní òdodo pé bó ṣe wọ̀ náà ló ń ṣe wá nítorí òun ló ṣe òun ló ń fún mi àsìkò tó bá dẹ̀wọ̀ náà ló máa ń gbà pé òun ló ń lóòótọ́ lè gbàdúrà àdúrà dé ìgbà àmọ́ ṣùgbọ́n ọlọ́run gan-an kò ní pé ká má gbìyànjú àti wípé kò ká jù mi ò kí n tójú bọ̀ ní kiri lẹ́yìn kí n jókòó àdúrà kí n lè bẹ̀rẹ̀ àdúrà tán èmi mo màmá èmi náà tójú bọlé o ṣùgbọ́n kéèyàn lè mọ bí ilé ayé èèyàn ṣe lọ náà ìyá yẹn kedere kí bá ti rìn gbogbo nǹkan báyìí lọ́lọ́run máa tàn mọ́lẹ̀ sí i. bàbá yẹn kàn lọ bá fọ pé mi ò fọkùn lẹnu Ọlọ́run ajé mi ò fọkùn. èkè ah, wá kí ló ṣí ẹ a ti wá ọdẹ ilé pípú ọkùn àlò àwòṣàgbò lánàá nà kí ló ṣí ẹ. ọ̀rọ̀ owó kọ́ lélẹ̀ nǹkan kan ló ṣẹlẹ̀ tó dẹ̀ tọ́ṣì mi gan ìkan lára ọmọ alájà àti má kan ni wọn kún kan. wá ọgbẹ́ni dá padà ọmọ alájà wò. Ah, ti jẹ́ tukọ̀ ìdúsùmọ̀ yẹn ló. Ah! usman kí ló ṣẹlẹ̀ usman tó yìí promise mi láti pé kí n máa wọlé pé òun àfẹ́ mi lówó tó bá ti di wíìkì kí n rí gbalẹ̀ sí máa ti. àbí kò ti ya òrìṣà ṣé nítorí owó tí wọ́n wá sọ̀rọ̀ owó mélòó lowó sórí usman tí wọ́n sọ yìí èèyàn ti wá ní ọmọ ọlọ́run ọmọ gidi ni ọmọ èèyàn gidi ni má kúrò lórí ẹ̀ ọlọ́run gbọ́ tó bá tẹ̀lé pé lórí burúkú ọmọ yẹn ọmọ. èrè tó ń ṣàyàn ẹ̀ náà ó Ismail kú kẹ̀ AK. Ismail ti kú o Ismail ti wà nù. Bàbá bàbá ó ti yẹ mo ti yẹ wo bẹ́ni ọjọ́ rẹ ọ̀rọ̀ ilé ẹlẹ́ni kókó kókó mo ṣàṣàrà ọ̀lẹ́ aláfínbílẹ̀ tí mo ṣe náà. ọ̀dọ̀ bàbá yìí olórí burúkú yìí ó lè jẹ́ pé ọdún ìgbà ọdún ìbọ̀ ikú tí ìṣòtọ̀ pé Ismail kò ń dè mí. bọ́lá kò lè mú rọ́lẹ̀ náà kò lè mú kékeré ó ti yẹ náà kò lè kúrò kúrò lórí bẹ̀. Ismail tó ti promise mi láti kó máa fẹ́ mi lówó ní wíìkì ìjọba kò gbagidi. pápá òun sọ fún ẹ mo ní kẹ máa fara balẹ̀ ẹ̀yin náà ṣàmù pé kò gbagidi gẹ́gẹ́ bí orúkọ tí mò ń jẹ ẹ máa fara balẹ̀ má máa rọ́ọ̀ṣì kí ló ń ṣe yín náà ṣó mọ̀ pé ẹ̀gbọ́n ọmọ yẹn tí wọ́n rí o òun ní àròkìdìgbà tó ń bẹ́ ń sàlẹ̀ odò fún ọmọ yẹn mo rí pé ìgbà tí mo ṣe fáìlìsì yìí lẹ́yọ kọ̀ọ̀kan mo rí pé gẹ́ẹ̀ ìlọ́gbọ́n máa ń gba àdúrà nǹkan ọ̀dọ́ wọn máa ń ṣe péyà gan òun ló fàtà sí ìdílé ọmọ yẹn ó máa wà yìí wà á fi mú òun gangan. láàárẹ̀ ọ̀gá ọlọ́run tó bá gbogbo agídí ẹ má yẹ kó n para ọkùnrin mo fọ́ gan. ṣé rántí ọjọ́ ẹ̀jẹ̀ ń sọ fún wa pé ká ní sùúrù àkàpò ní sùúrù máa wọ ọmọ ọ̀gá wa ibi tẹ́ gbayọ́ sọmọ yẹn lásán mo fọ́ gan. ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ kọ̀ lọ mú kó ń bẹ́ẹ̀ lásán ọ̀tẹ́ ní pé òun ní fìlà yẹn lásán àlàyé mọ́ tèmi kọ́ fìlà yẹn sẹ́mi kò fẹ́ ká mọ́ ọmọ ìgbàgbọ́ náà ká bu yóò náà jẹ ká mú un náà kó ń bẹ ká mọ̀ pé ẹ̀ nǹkan tó ń tán lẹ̀. ẹ alaye àwọn alágbọ́dọ̀ jẹ nọ́mbà wà nílùú ìlú yìí o àti dey go ẹ sọlẹ fomi àìsí di fọ dín ni. ẹ tó bá jẹ́ ti nọ́mbà wán àwọn náà la mú nọ́mbà wán nílùú yìí ta ló fẹ́ mú nọ́mbà wán ṣáájú tiwa àwa la ní wán tí èkó bá tí èkó bá tó yẹn wá tó fẹ́ wá nísìnyí báyìí tù ló máa mú kò lè bá wàn wà mọ́ o ti jọ àwọn náà ní nọ́mbà wán o ti yẹ o ti yẹ ìbẹ́ dẹ́ta. ó yà ó wà ń bẹ̀ wọ́n tó bẹ̀ aláìsàn. ó yọjú ara ẹ̀ sílẹ̀. Aláàgà àkùkí ló dé tó ọ̀gbẹ̀wò kàrí. Mọ́mọ́ mi ò gbẹ̀wò kà fẹ́ni kankan mi ò ṣe ká o. Ọ̀gbẹ̀wò kà ìwọ náà mọ́. Ọ̀gbẹ̀wò kà kò burú. Ṣé ẹ ti nǹkan bíi ọdún bẹ́ẹ̀ dọ́gbọ́n ṣinṣin kí ló pàwọ́ àtọ̀bẹ̀ kan fún? ẹ kásán wọn lè ń béèrè mi bẹ́ẹ̀ni ẹ jọ kí ni mo lè ṣe fún yín. mo gbọ́ pé ọ̀rẹ́ yín kan lóyún. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ mọ ẹni tó lóyún fún. boyfriend ẹ ló lóyún fún. jẹ́ mọ̀ pé boyfriend ẹ tẹ̀yìn pé ọkọ tèmi ni. ha ọkọ yín. bẹ́ẹ̀ni ah, mi ò mọ tó parí ibi kò ìrànlọ́wọ́ yín ló bá wa síbi kí ni ìrànlọ́wọ́ tó fẹ́ kí n ṣe fún yín láti bí ọdún mẹ́ta téèyàn tó kọ omi tá a ti ń pabò ní ìlóyún àtàrà òdalẹ́ débi pé mo fẹ́ bímọ. Hmm. ó lọ́wọ́ lè di future kó wá lóyún fọ́kọ mi o ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ èmi ní ẹni àkọ́kọ́ tí máa lóyún fọ́kọ mi tí máa dìbò mọ́ fọ́kọ mi. sórí kínní mo fẹ́ kó bá mi fún ọ̀rẹ́ ẹ̀ kó lò. ṣé nǹkan tó fẹ́ fún mi ṣé kò ní àfẹ́tò ọ̀rẹ́ mi ṣá. kò sí kankan tó máa ṣọ́kọ̀ máa flush oúnjẹ wálẹ̀ àlàwọ̀ hmm. kọ̀ọ̀bẹ̀ I'll give you the sum of fifty k bá if I'm mi So my money máa múnú mi fifty k bẹ́ẹ̀ ni mo sọ fún fifty thousand bẹ́ẹ̀ ni adélójú okay tí bá ti gba ìkíní lọ́wọ́ yín nǹkan kò ṣáà ní ṣọ̀rẹ́ mi sí nǹkan tó máa ṣe kó máa flush oyún yẹn kó máa flush lásán ni bẹ́ẹ̀ ni ó lè dijọ́ wájú kó máa jọ bímọ fúnra wọn èyí ń kọ́kọ́ fẹ́ bí àkọ́bí fọkàn mi nínú ilé. ọ̀rẹ́ mi sórí kínní mo bẹ́ẹ̀ gbà lọ́wọ́ àǹtí mi ni torí inú tó sọ fún mi pé ó máa rùn ẹ̀yìn sórí bó ṣe wà tó bá mú inú tó rùn ẹ̀yìn ó máa lọlẹ̀ dẹnu máa jẹ́ kí bébí ẹ̀ kó keep stronger ọmọ ẹ̀ máa lè yí lọ ayíbọ̀ kò ní sí ọkọ tó máa ṣe ṣòro oyún tó ní kò ní jábọ́ lágbọ́rọ̀ ọlọ́run ó jẹ́ ní fojú sunkún ọmọ àjọ máa tọ́mọ yìí ni tó bá ti bí báyìí àjọ máa tọ́ tí ò ní sí nǹkan kan tó máa ṣe nù ó gbà lọ́rọ̀ mi bí mo ṣe ní kó lò ni kó ṣe lò gbà. iṣẹ́ lára mi lágbára mi. a máa tó débẹ̀ ṣùgbọ́n pẹ̀lẹ́ ah. pẹ̀lẹ́ ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah. pẹ̀lẹ́ mi ọ̀rẹ́ mi ṣàlẹ́wà ṣàlẹ́wà ṣàlẹ́wà òjò ṣàánú mi ògùn tó fún mi wọ́n kọ́ ló máa yún mi náà ẹ̀rọ ọ̀rọ̀ mi ṣàánú mi jọ. ṣé gbogbo fún òjò ṣàánú mi ṣàlẹ́wà jọ. Ah, níṣẹ́ ní pariwo. Ògùn fẹ́ fún mi níjọ yìí. Ẹ kí ni? Ọ̀rẹ́ mi ti kú. Ah, ọ̀rẹ́ yín kú kẹ̀, ẹ má pariwo, má pariwo, bàbá ìwà ìdí ẹja máa ẹja máa. Ah, alájà, ilé ti pọ̀ jù ẹ wo kẹ́dẹ̀ máa wò mí o ṣé ni mi kì í ṣèkà fún àlàyé mi o ṣẹlẹ́ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sọmọbìnrin yẹn lọ́jọ́ náà lọ mí mọ̀ pé ibi tó máa já sí nìyẹn torí pé lórí fọkàn mi n kò ní kó bá mi fún lóògùn kó lókùnrin yẹn fi wálé mí mọ̀ pé tó yọrí sí ló máa lọ yọrí sí. lẹ́dùá o dákun mo fẹ́ bẹ́ẹ̀ lè kankan lọ rẹ̀ ìyàwó mẹ́rin ni bàbá rẹ̀ fẹ́. ìyàwó mẹ́wàá ni ẹlẹ́ẹ̀kẹ́ ló wá níyà rẹ̀ jẹ́ ẹ̀kẹfà ìbáṣepọ̀ ọlọ́gbọ́n yòókù lọ́kù wọ́n ti gbé tọ́sí fún ìyá rẹ̀ jẹ́ tí ìyá rẹ̀ ti kú ṣé wùrẹ́ wáyé ẹ̀yẹ iṣẹ́ wo ló gbẹ̀yìn rí káì káì káì káì káì ayé o ayé o ìwé ìwé ọ̀nà ó wà ní ìwé mùsùlùmí ó sì wà ní ìwé kiriyó ọlọ́run pàwọn òbí máa bọ́ ń bẹ́ sọ́ọ́ ọbaṣọ ẹ̀ṣẹ̀ ní nkẹ́ ẹ̀ṣẹ̀ ní nkẹ́ lórí ilẹ̀ àdídára yẹwọ́ mi ẹ̀yìn ẹ̀yìn òṣè nílà ká ìbáyìí kìí ṣèwọ nìkan ní bá wí ó bá wọ náà alára gbóná wí ìwọ ìpọ́ndẹ́bi ìṣẹ̀lẹ̀ wà tó dá pé kó gbogbo nǹkan ṣàjẹ́ tiẹ̀ bọ́dẹ́ ní ọ̀kan lọ́wọ́ àkọ́kọ́ ìlú ṣàjẹ́ tiẹ̀ bọ́dẹ́ ìyàwó ìlú ẹ̀ ní àfẹ́ ní àfẹ́ ní wòmí kádàrá wà lórí gbogbo tá a bá ti kádàrá kankan fẹ́ ṣẹ́ kíní yóò pé méjì mẹ́ta wòmẹ́ àrògbọ́n dá sí o gbogbo ọ̀nà ìbùrù tó o bá gbà pátá ìbínú ọlọ́ọ̀lọ́ ọmọ bá pàdé mbẹ́ tó o yìí lọ nígbà yìí o. Hello? kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló sọ mọ́ mi. kí ló ṣẹlẹ̀ alájà bàbá ṣẹ́kì bàbá ṣẹ́kì. kí lè tẹ̀lé wá sọ́ọ̀bẹ̀ kí lè tẹ̀lé sọ́ọ̀bẹ̀. wọ́n lọ sí sọ ti parẹ́. ìwé ní ìyá àṣà ọmọ wọn ni ẹyọ ọ̀gá tó kù. kábíyèsí rẹ o àdìgbẹ́ra aláṣẹ ńlá àràbà ńlá tí mi gbọ́ kìjìkìjì dákúndáwọ̀ nínú rẹ̀ gbọ́ fáyà gbà dákun bá ṣàánú rẹ̀ ah, ìbínú ọlọ́ni ìbínú ara ti ìṣòro lórí ìdókòó kan oṣù ẹ̀yìn ọ̀kan tó kú ọ̀kú tó ọ̀rọ̀ pọ̀ ní ọ̀dàṣọ ìbò ọlọ́dún alẹ́ lóde polówó yìí ìwọ lọ fẹ́ ìyálú o ìwọ tó ìṣerú rẹ̀ níbo nìwọ ìyá tiẹ̀ lù ìwọ tó jẹ́ pé láàárọ̀ ọ̀dọ́ ìrònú gbẹ̀yìn tó jẹ́ pé tọmọ ọlọ́mọ nìwọ mọ̀ bàjẹ́ lọ́kùnrin àti lóbìnrin níbo lẹ́ẹ̀ darí rẹ̀ kọ báyìí o ìgbẹ̀yìn rèé ẹ wo gbẹ̀yìn ẹ̀ ti korò àlàájá kò sí nǹkan kan tó kù tó ṣe láyé rẹ báyìí ọ̀nà àbáyọ kan ṣoṣo lọ́kù ọ̀nà àbáyọ kan ṣoṣo ọ̀nà ni wọ́n ṣe dábò sùnmùmí wọ́n lè mú tẹ̀sùbá rẹ má bẹ̀rẹ̀ nǹkan kan sáàmù ṣe àǹtàǹgà fúrú àǹtàǹgà fúrú àǹtàǹgà fúrú máa béèrè dárídì lọ́dọ̀ lọ. Yeah, yeah. ọmọ inú ọ̀gá ló ń ṣe gbogbo ọ̀gá èmi ò fẹ́ o. ọmọ búburú dáre fi tọrọ èmi ò fẹ́. àwígbà àìsàn àgbà èmi ò fẹ́ o. be happy for your life. Papa mwanamwana kuja ye, azize, azize.